alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alẹ́fi fàbọ́lá aṣùhábàn nàbí sallallahu alaihi wasallam ala sa'iril umma ọba tí ó gbé ọlá fáwọn aṣùhábàn nàbí wa muhammad ọlọ́mbà yọ́ ní sí gbogbo wọn ọlọ́ngbé wọn lọ́lá ọlọ́wọ́ba alá wà á tún àríhìm ọlọ́run ọba aláyìn wọn ọlọ́run ọba alá wàrọ́dẹ̀ ánihùn ọlọ́run ti yọ́nú sí wọn ọba tó ṣe báyìí ọba náà lọ́ba tá a dúpẹ́ fún lérí àwọn sàhábà tí wọ́n kún ànábì lọ́wọ́ lérí iṣẹ́ rẹ̀ ọlọ́run wa dúpẹ́ o gbogbo àwọn sàhábà pátá láì yọ nìkan lẹ́nu wọn kọlọmọsàbà yọ́nú sí wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tí afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ òun náà ni fọ́dúnú sàhábà ti fil Qur'an al-Karim ọlá tí ọlọ́run bá aláàdá àwọn sọ̀hábà nínú alukur'an sọmọpá ànábì lọ́lá àwọn tí wọ́n dúró tí ànábì tá ń pè ní àwọn sọ̀hábà ọlọ́run dá àwọn náà lọ́lá ọlọ́run fi wọ́n rìn sí i lọ́wọ́ yóò wá da kọjá pé àwa tí a wà lẹ́yìn wọn tá a dé lẹ́yìn wọn ká máa pàtàkì wọn ká máa dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó lò wọ́n fẹ́ sin ọlọ́run ká máa dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi wọ́n ran nábì lọ́wọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó tún ṣàlàyé nípa àwọn sàhábà àwọn tí ò lówó gan àwọn náà wọ́n sì gbìyànjú wọ́n lágbára wọ́n sì gbìyànjú wọ́n lágbára ọlọ́run Allah subhanahu wa ó ní alladhina yalmizuna al-mutawwi'ina min al-mu'minin fi as fi àwọn àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà làwọn agbowó ńlá lẹ̀ nínú àwọn olówó ńlá tàbí nínú àwọn sọ̀hábà àwọn kèfèrí wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ fi sadaqat wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ alladhina yalmizuna al-mutawwi'ina mina al-mu'minina fi sadaqat owó ńlá tí wọ́n gbé kalẹ̀ yìí torí kẹsìn ẹlọ́nkọ́ mọ̀ bá parun àwọn kèfèrí wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ àwọn mùnáfíkí eh, wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́ látara sàárà tí wọ́n ń ṣe ipe owó kárí ni níná kalẹ̀bà àmàpọ̀ olówó lójógbó kalẹ̀ fanabi walladhina la yajiduna illa juhdahum ọlọ́run láwọn tí ò ní nǹkan kan náà inú àìní náà àwọn náà tó mú jáde ẹnu wọn bá tí wọ́n ní àwọn náà tó mú jáde bí wọ́n ṣe mú jáde wọn ò tó bọ́kù nínú àwọn àwọn mọ̀náfìkì àwọn mọ̀náfìkì tó wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ṣé ń tọ́jẹ́ ká máa ná nìyẹn ṣé ń tẹ́gbẹ́ wọn ná nìyẹn owó tíntín owó tí ó pọ̀ ọlọ́run bá ní fa wọ́n ń fi àwọn tálíkà sàábà sí yẹ̀yẹ́ látara pé wọ́n náwó sínú ẹ̀sìn ọlọ́run bá ní sakharallahu minhum ọlọ́run lèmi náà ń fi àwọn táwí náà sí yẹ̀yẹ́ ẹni tí máa ń fa àwọn sàábà sí yẹ̀yẹ́ kí lọ́lọ́run lóun ṣe fún ọlọ́run lóun ó sọ ọ́ lè yan yẹ̀yẹ́ yóò dìgbà kólẹ̀ ẹni bá ti èmi ọlọ́run bá mo ti sọ wọ́n di yẹ̀yẹ́ walahum adhabun alim tí a bá sì jáde ilé ayé tábà wá bá mi lọ́rùn wọ́n wọ iná tí ń ju egun tí ń ju ẹran iná tí tó bá jẹ́ pé tó bá ju ẹran tán yóò tún wá ju egungun tí máa ń kó nira bá ní ọlọ́run ní iná tí wọ́n wọ̀ látara pé wọ́n fa àwọn sàhábà sí yẹ àtàwùbà sọ́ọ̀tù tàwùbà àyà seventy nine lọ́lọ́run ti ń sọ tó bá fẹ́ dé èèyàn yẹ̀yẹ́ má kéwú burúkú kéwú táwọn bàbá wa kọ́ wa níjọ́un wọ́n sàpọ́nlé àwọn sàhábà ń bẹ gbogbo àtàkà ibùtìdáyé àwọn sàpọ́nlé àwọn sàhábà ń bẹ gbogbo tíra ta kà tó jẹ́ tíra ìdàdíyà wọ́n sàpọ́nlẹ̀ àwọn sàábà ń bẹ̀ gbogbo àwọn tíra ta kà tó jẹ́ tíra tànàwíyà wọ́n sàpọ́nlẹ̀ àwọn sàábà ń bẹ̀ gbogbo àwọn tíra ta kà ní jamiat aljamiat alarabiyya wal islamiyya gbogbo ta kà pátá sàdúrà fún àwọn sàábà wọ́n sì ń pa àwọn sàábà lé kama wá tẹnubọ sàábà la kama yẹyẹ sàábà kama fi sàábà sí yẹyẹ orí ibú ni sẹ̀sẹ̀ dé ni orí ibú ni nítorí pé kò sẹ́nìkan tí ó máa fa àwọn ẹni eré sí yẹyẹ àbíkọ́ làwọn bá sódò lórí ibú tó bá fẹ́ do lórí ibú tẹ́nìkan máa ń fi sọ àbá sí ẹ̀yẹ má dá sí má kún lẹ́yìn má rẹ̀ rìn lérí ọ̀rọ̀ burúkú tí ń sọ má sì kàtẹ́rà kìtẹ́rà kiri rẹ̀ kọ́ ń bá dàrú sọ̀rọ̀ Allahu bí adìnà ọ̀rọ̀ di Allahu anihum ọlọ́wọ́n bá aláàjí ó yé wáyé pé ọ̀rọ̀ tí wọ́n ti yanjú òun ti yọ́nú sáwọn yẹn kan tó kò láyé ọlọ́wọ́n bá ní laqad radiya Allahu anil mu'minin ọlọ́wọ́n bá ní aláàjí yọ́nú sáwọn olùgbàgbọ́dodo àwọn olùgbàgbọ́dodo jama àwọn náà làwọn tó wọ́n bẹ pẹ̀lú ànábì náà wọ́n sàhábà èdè yorùbá yàwó na kàtà àtà ṣájára nígbà tí wọ́n ṣe bẹ́yà lábẹ́ẹ̀gì bẹ́yà tó rẹ̀díwàn lábẹ́ẹ̀gì bẹ́yà yìí òun náà ni pé wọ́n fọwọ́ lé ọwọ́ fún ànábì nígbà wọ́n gbọ́ pé wọ́n ti pa Uthman bọ́nà Affan tànábì ní kò lè sọ fara maka pé àfẹwàṣẹ umura àbájá wa o ànábì wa ni nígbà wọ́n ti pa Uthman ọyá gbogbo wa ẹ̀já ọyá máa wá ṣe bẹ́yà alùpùpù wọn gbọ́wọ́ lé ọwọ́ ànábì yìí pé ẹnìkan ò ní sáwọ́ àwọ̀ maka àwọn tó pa Osman àpà wọn náà láì mà pé Osman wọn ò pa á nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àyè lọ́wọ́ ọlọ́run fi dá wọn wò ní bóyá wọ́n ṣe bẹ́ẹ̀ àbí wọn ní ṣe nígbà tí wọ́n fọwọ́ lé ọwọ́ fà nábì pé àwọn ti gbà àwọn ti fẹ̀mí àwọn lẹ̀ fọlọ́run ọlọ́run bá ní fa'ali mama fi qulubihim ọlọ́run bá ní mo ti máa tọ́wà lẹ́mí wọn nínú gbàgbọ́ fa ansala sakinata alayhim èmi ọlọ́run padà wá sọ̀fọ̀ kan balẹ̀ sí wọn lẹ́mí ipe Usman wọn ò pa ó ìdí mo fẹ́ ẹ̀fẹ́fẹ́ mi lẹ́fẹ́sìn láti fi defend Islam láti fi defend anabi wa asabahum fatahan qariba ọlọ́wọ́n bá ní mo wá san wọ́n lẹ́sàn pé gbogbo olùtẹ́tù máa ń wọ̀ lẹ́yìn maka ẹ̀ máa ṣẹ́gun bẹ́ẹ̀ suratul fatih aya eighteen òun náà lọ́wọ́ tọ́lọ́wọ́n ti ń sọ pé òun ti yọ́nú sáwọn sọ̀hábà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláàtún sọ nínú ààyè mi ó ní as-sabiquna al-awwalun ọlọ́wọ́n bá ní àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ ẹni ìṣáájú wọ́n gbáwájú gbogbo ẹ̀yin mùsùlùmí al-awwalun àwọn náà làkọ́kọ́ yín ẹ̀ láwọn míì tó tún jẹ́ ọ̀gá yín mọ́ nínú ẹ̀sìn yìí tó ju àwọn sàábà lọ ọlọ́run ọba ní as-sabiquna al-awwalun àwọn tí wọ́n ti gbàwájú nínú ẹ̀sìn wọ́n ti gbàwájú nínú ìgbàgbọ́ wọ́n ti gbàwájú nínú ìnáwó sẹ́sìn ọlọ́run ọba ní àwọn lè gbàwájú nínú sáàlì janna wọ́n ti gbàwájú nínú mà ọlọ́run ọba ní àwọn náà yìí lẹ́yìn ànábì minal muhajirin báyá nù àwọn tí wọ́n ṣe hijira láti maka lọ madina ni wal ansar àbáwọn tí wọ́n gbà wọn lálejò ní madina walladhina taba'uhum bi ihsan ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó tẹ̀lé àwọn yẹn náà radiyallahu anhum ọlọ́wọ́n bá ní mo ti yọ́nú sí gbogbo wọn wa radu ani àwọn náà ti yọ́nú sálì janna tọ́lọ́wọ́n fi kalẹ̀ fún wọn ọlọ́wọ́n wọ́n tó ń fi sàábà sí ẹ̀yẹ ọlọ́ni wá àdàlàhún jannatin tajri tahta al-anhar ọlọ́run bá ní àwọn ìyẹn mo ti fàdí jẹ́nà kalẹ̀ fún wa akérèmọdé wọn máa sàn lábẹ́rẹ́ khalidina fiha abada tí wọ́n bá ti wọbẹ̀ wọn ò ní jáde láíláí tí wọ́n bá ti wọbẹ̀ wọn ò ní jáde máa wò dhalikal fawzul tí mo bọ àwọn sàhábà lérí hijira tí wọ́n ṣe lérí nǹkan ànábì lọ́wọ́ tí wọ́n kọ́ ànábì lọ́wọ́ àtàwọ́bà ṣọ́ọ̀tù tàwọ́bà àyà 100 ọ̀nà lọ́wọ́ àyà ọgọ́rùn sọ ma pé bàbá tí ẹnìkan ti ń bó sàhábà ń sìn ó ní pé mùsùlùmí mọ́ nítorí pé kò gba koran gbọ́ tọ́gbà gba koran gbọ́ ní tó lọ́n sọ nípa sàhábà ni ó máa sọ kò ní máa sọ nǹkan míì àwọn tí sábà bá ti bọ́lẹ̀ lọ́wọ́ àlùmọ̀ àwọn ẹ̀sìn tí wọ́n gbà wá náà ti bọ́lẹ̀ tẹ́sìn bá sì ti bọ́lẹ̀ ní gbogbo nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ nù ilé ayé ti pokuru mọ́sọ́ àlìkámà tá ń lò ní rọrùn mọ́ torí ẹ̀sìn láti gbélé ayé ẹ̀sìn náà làá mọ́ mú lọ́rùn ẹ̀sìn yìí ànábì lọ́wọ́ mú wa àwọn wàá bá ànábì láyé àárá ànábì àwọn sàábà ni wọ́n gbà wá fún wa yí pé nígbà anábì sùn lọ anábì ní alaykum bí sunnati súnà mi dọwọ́ yín wa sunnatul khulafa'ir rasidin al-mahdiyyin min ba'di ẹ tẹ̀lé súnà àwọn tí wọ́n jẹ́ àrólé lẹ́yìn mi o àwọn àrólé yìí àwọn sàhábà ni ẹ̀sìnkẹ́sìn ẹ má jẹ́ wọlé yorùbá ẹ̀sìnkẹ́sìn ẹ má jẹ́ wọlé yorùbá kò sẹ́ni kan tí ọlọ́run bá là tí ó kọ̀nfàmù àlìjánná rẹ̀ bí àwọn sàhábà ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa ọlọ́run bá là ojú yẹ wáyé pé àwọn sàhábà òun yọ́nú sí wọn ara tí wọ́n ṣe tọ́lọ̀ fi yọ́nú sí wọn òun náà ni pé àwọn kan láwọn fẹ́ pa nẹ́ẹ̀sì wọ́n sì dìde lé wọ́n lè fẹ̀mí wọn wọ́n lè fi kojú ikú àwọn kan kú nu wọn àwọn míì darọ wálé àwọn míì fọ́ lójú àwọn míì rọ lápá àwọn míì daláàbọ̀ ara tó lè jáde láyé ọlọ́run wá ń ròyìn pé àwọn tó fi ẹ̀mí wọn dínkù yìí èmi ọlọ́run ọba mo ti fàlìjánà kalẹ̀ fún wọn o ọlọ́run ní inna Allah ashtara minal mu'minin àǹfóṣàhùn ọlọ́run bá ní òun fúnra wọn náà lòun ní kan lọ sójú ogun ẹ̀sìn kan lè dìfẹ́ǹdì ẹ̀sìn bí wọ́n lọ lè kojú àwọn tán fẹ́ pa ní ẹ̀sìn ọlọ́run bá ní èmi ọlọ́run bá mo ti wá rà ṣítàrà mí lẹ́lẹ́mọ̀ mi ní mo ti rà lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àǹfóṣàhùn ọlọ́run bá ní mo ra ẹ̀mí wọn mo ra ẹ̀mí wọn wá àmú wá làhùn àwọn dúkìá wọn téèyàn fi gé èèyàn láyé téèyàn fi gbádùn láyé ọlọ́run ní mo ra bóòlù ọlọ́run ṣe ra ọlọ́run bá ní ẹ̀ẹ́fẹ̀mí yín lẹ̀ ẹ fún mi lẹ́mìí yín ẹ sì fún mi ní àwọn dúkìá yín láti fi dáàbò bèsè ọlọ́run wá nígbà tí wọ́n ti wá fún mi lẹ́mìí wọn tí wọ́n fún mi ní dúkìá wọn àwọn míì lọ pẹ̀lú ẹ̀mí pẹ̀lú dúkìá dúkìá òde ẹ̀mí náà òde ọlọ́run bá níbi anna lahum aljanna ọlọ́run ní àlìjánà ní fi jàrọ̀ fún yín nígbà mo ti ra ẹ̀mí tí mo sì ra owó mo wá fi ta àlìjánà fún yín yuqatiluna fi sabilillah ọlọ́run bá ní àwọn tá a wí yìí wọ́n ń jagun sójú ọ̀nà mi ni o fàyàkọ̀tòlóòn ọwọ́ wọn máa ń bá àwọn kèfèrí láwọn àsìkò kan wọ́n pa nínú wọn ọ̀yọ́kọ̀tàlóòn ọlọ́wọ́n bá ní ọwọ́ àwọn kèfèrí bà wọn náà láwọn àsìkò kan wọ́n panú àwọn náà rẹpẹtẹ àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn lẹ́ ń pè kèfèrí àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn torí kẹ́sìn kọ́ mọ́ bá bàjẹ́ àwọn lẹ́ ń fi ṣe yẹ̀yẹ́ àtàwọ́bà sọ́ọ̀tù tàwọ́bà wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ wọ́n kú nítorí islam islam tèmi àti ẹ̀ tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́bá wo àwọn tán láwọn bọ̀ àwọn sàábà yẹ wà rí pé gbogbo ohun tí wọ́n ní lọ́jọ́ ayé wọn wọ́n bù wọn torí islam ni àwọn tó wá fi ẹ̀mí wọn lẹ̀ fún ẹ̀sìn tí wọ́n fi owó wọn lẹ̀ fún ẹ̀sìn tẹ́sìn fi parẹ́ táwa fi bẹ́sìn àwọn làwọn ń yọnu sí àti ẹ̀mọ́ ara wa ẹnìkan ní máa ni títí làbá ti ẹ dákun ẹ má jí orí burúkú wọlé yorùbá ẹ má jáde àwọn wọnú ẹ̀sìn wa o ọlọ́run níjà sọmanù ọlọ́run níjà sí kéwké ọlọ́run níjà sí tẹ́ráka níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ máa yá mi ṣe ra àwọn sàábà táwì wọ́n ṣe máa sọ́kùn bí a nítorí pé èèyàn ni wọn àwọn náà máa ara wọn àwọn aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn nígbà tá bí ara gbogbo wọn náà sì ní àníyàn dáadáa ni ẹni tó ní ẹjá ṣe báyìí àníyàn dáadáa lóní ẹni tó ní ẹjá ṣe báyìí àníyàn dáadáa lóní báyìí láṣẹ àṣẹ tiẹ̀ àwọn méjèèjì àníyàn dáadáa ni àmọ́ wọn gbọ́ra wọn yé ọlọ́run padà wá fi wọ́n mọ̀nà ọlọ́run padà wá parí ìjà tí ń bẹ láàrin wọn ọlọ́run ti wá fèrè jì wọn ká tó kó láyé kọ́ wá jẹ́ pé àáwọ̀ yẹn làwọ̀ wàá mú jáde láàmà kà lálà kàtírà tàn àwa ń kà náà àwa ń dájọ́ à ń kàtírà àtàwí yìí ẹnìkan ló jẹ̀bi mọ̀háwíyà ló jẹ̀bi Àlì kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú yẹn ẹ̀ kí lọ́ fẹ́ fìyẹn ṣe nínú ẹ̀sìn rẹ̀ ìmọ̀ àtàbùkù sàábà kan máa pọ́n kan lé kí lọ́ fẹ́ fìyẹn ṣe nínú ẹ̀sìn rẹ̀ ó sì ní ìṣesí à sọwádìí gbogbo ohun tó ti kọjá láàrin àwọn sàábà wọ́n ti ṣàforíjì fúnra wọn wọ́n ti yọ́nú síra wọn ọlọ́run bá aláàtọ́ wá sọ́nù kọ́ránì pé gbogbo táwọn sàábà ṣe mo ti foríjì wọn ẹ fọ̀rọ̀ tí wọ́n lẹ̀ làkọ́jú tábà láwọ̀ alànàbí ọlọ́run bá ní òun ọlọ́run ọba òun ti foríjì ànàbí o ànàbí ò lọ́rùn mọ́ wàlí muhajirin ọlọ́run bá ní mo ti foríjì gbogbo àwọn tí wọ́n wá láti Mákà lọ Màdínà àwọn sàhábà wal ansar ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó gbà àwọn lálejò ní Màdínà mo ti fèrè jà wọn náà alladhina taba'u fi sa'atil usra àwọn tá a wí àwọn ni wọ́n tẹ̀lé ànábì nígbà tí nǹkan lè Suratu Tawbah aya one seventeen ìlọ́wà ìbẹ̀lẹ̀ lọ́hùn ti ń kọ̀nfàmù pé àwọn sàhábà nábì òun ọlọ́hun ti fèrè jì wọn wọn ni wọ́n ti fèrè lágbájá ó ṣe báyìí lágbájá òun ló ń ṣe báyìí lásìkò báyìí àwa ní ìtàn tá lọ ń pa onítàn ọ̀gá rẹ̀ àwọn àfáà rẹ̀ àwọn wòlíì àkọ́kọ́ ọ̀n tán náà sì di àwọn wòlíì ọlọ́run yọ̀dà kò lè túbá lọ́dọ̀ ọlọ́run àdánwò tí ó bá wa táàfin máa pèsè àbáníkẹfẹ́ rí kọ́lọ́mọjọ́ sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh